إن الحمد لله نحمده ونستعينه ونستكفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الأدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدوكفه الله سبحانه وتعالى أترى الصلاة فنو نبو محمد صلى الله عليه وسلم إن شاء الله أتم تسواجي àlàyé ọ̀rọ̀ tí a ń bá lọ ní ọ̀sẹ̀ tí ó kọjá nígbàtí adébi tí al-imam ahmad rahimahullahu ta'ala ti ń sọ nípa ntí àwọn ahlu sunnati wal jama'a tí wọ́n dólé lórí láti àsìkò anábíwá muhammad sallallahu alaihi wasallam sallam títí di àsìkò tí ìmáàmù yìí fi kọ tírà tí wọ́n kọ alimam ahmad rahimahullahu ta'ala wọ́n kú ní nǹkan bí 241 hijra tàbáwò nísìn ó ti lé ní nǹkan bí 1220 2000 uh, something years òun ni ìmáàmù ti jáde láyé tábà ní 1442 nísìnyí 1442 years anábì ti ṣe hijira alimam ahmad rahimahullahu ta'ala wọ́n jáde láyé ní nǹkan bí 242 tábà yọ síra wọn àárí pé ọjọ́ ti lọ ní àsìkò yìí ni ìmáàmù yìí wá tí wọ́n kọ́ nípa ọ̀rọ̀ ibi anábì Isa alayhi salatu wassalam ń padà bọ̀ wá bákan náà ad-Dajjal al-Masihu ad-Dajjal yóò padà wá ní ìparí ayé eléyìí tí ìmáàmù yìí sọ kò sáwọn tó ń takò ó ní gbogbo àsìkò yẹn títí di ìgbà tí àwọn míì padà wá jáde tó ṣe wípé ní tí ò bá ti bá làákà ìtìtì wọn mú wọn á ni. wọ́n máa fi tì sí ọ̀dọ̀ àwọn sàhábà míì wọ́n ní israeliyat àwọn nǹkan tí wọ́n ń sọ àwọn nǹkan tán gbọ́ lọ́tọ̀dọ̀ àwọn yahudi àbí wọ́n gbọ́ lọ́dọ̀ àwọn nasọ́ra làwọn sàábé ń sọ so eléyìí dẹ́ ní ọ̀rọ̀ tí ó correct ni atọ́ka sí ọ̀rọ̀ abdullahi bin abbas tí al-imam al-bukhari rahimahullahu ta'ala tí ó gbà wá ilé ìlànà a máa kàfúnra wa inṣàlá ní ọ̀sẹ̀ yìí al-imam al-bukhari rahimahullahu ta'ala ní kitabu shahadat àtàwọn mìíràn náà wọn kútùbù wọn nínú sahih bukhari wọ́n gbà wá láti ọ̀dọ̀ abdullahi bin abbas يا معشر المسلمين ونمكوي المسلمين كيف تسألون أهل الكتاب كل التي ألون بيرين كلوا وأهل الكتاب أوتي ọlọ́run ọba fún tíra ṣíwájú yìí kí ló dé tẹ́ ń béèrè nǹkan lọ́wọ́ wọn wa kitabukumu alladhi unzila ala nabiyyihi sallallahu alayhi wa sallam ahdathul akhbari billah tíra tí ọlọ́wọ́n bá tó sọ kalẹ̀ tó jẹ́ tíra ti kìnyí tọ́lọ́wọ́n bá sọ kalẹ̀ fún anabi muhammad sallallahu alayhi wa sallam akhbari billah àwọn information tó mú wa ń pọ̀ ọlọ́wọ́n bá òun ló jẹ́ kíni òun ló jẹ́ latest tàbí ẹni góòdù lọ́wọ́ ẹ̀ ń wá pàǹdà káàkiri تقرؤونه لم يشر القرآن تلوم وبصق لفنه محمد صلى الله عليه وسلم إنك لم يشر tiwọn ti da ìlú tiẹ̀ kò sí àwọn àdáparọ́ kankan bẹ́ẹ̀ wọ́kọ̀ àdásàkùnmùlọ́hù ọlọ́wọ́n bá dẹ̀ ti sọ fún yí pé anna ahlal kitab ipe àwọn ahlul kitab badalu ma kataballah ntí ọlọ́wọ́n bá tó kọ wọn yí padà wàgáyẹrù bí àìní ìmúlkítà wọ́n dẹ̀ yí tíra padà lọ́wọ́ wọn faqalu wa min indillah èyí tán wá yí padà yẹn wọ́n kọ́ rẹ̀ sọ pé látọ̀dọ̀ ọlọ́run ọba ni ìyàṣẹ̀rù bí ìsámánà ń kọ́lé ìlà nítorí pé kán lè ma ja'akum min ilmi an musayalatihi وفي رواية عن مساءلتهم ṣé ìmọ̀ tó ń bẹ lọ́dọ̀ yín kò ní kọ̀ fún yín wípé kẹ ẹ má béèrè kankan lọ́wọ́ wọn wàlá wàláhì ma ra'ayna minkum rajulan qattun yas'alukum ani alladhi unzila alaykum ààrẹ ẹ̀kan mú wọn tó wá ń béèrè lọ́wọ́ yín ní tí ọlọ́wọ́n ọba sọ̀kalẹ̀ fún yín eléyìí ọ̀rọ̀ abdullahi bin abbas ni tí al-imam al-bukhari rahimahullahu ta'ala gbà wá ní àmọ́yé àyè ni wọ́n ti lo kíní nínú tíra wọn ti àpòsíta masu sahih al-bukhari ṣùgbọ́n àwọn tá ń sọ yìí in tí abdullahi bin abbas bá gbà wá tí ò bá ti bá làákà ìwọ̀n mu wọ́n israeliya ni láti fi tó gbà wá láti ọ̀dọ̀ àwọn alùpùpù bẹ́ẹ̀ lẹ́ni yìí ni lára ẹni tó ń wọ́nu àwọn èèyàn gẹ́ǹsì wípé kíní ẹ̀yin mùsùlùmí kí lọ ń béèrè nǹkan lọ́wọ́n alùpùtàbù fún ṣùgbọ́n torí pé ó gba nǹkan kan látọ̀dọ̀ anábíwá Muhammad sallallahu tí ó bá làákà ìkí tí wọ́n mú ní kí ni ni so eléyìí alhamdulillah pé àṣírí wọ́n tú pẹ̀lú nǹkan yìí ní ìpasẹ̀ wípé Abdullahi bin Abbas lára tẹ́ sọ kó ń gba wá gan ló ń kọ́ṣọ́nà àwọn mùsùlùmí ìpè kan mọ́ dànwó ẹ̀mọ́ lọ lọ ẹ̀mọ́ lọ lónìí ta a bá wo nísìn ara wọn tó ń sọ wípé àwọn ń tako wípé ànábì Ìsá padà bọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so wọ́n ó ní ìró àwọn inú tíra Yahudi àwọn Nasara náà ti mú tẹ́bá bèè lọ́wọ́ ohun tiẹ̀ pé ni wọ́n ń ṣe lè ń ṣe comparative kìíní kan comparative kìíní tó ń ṣe kí ló fi ń ṣe tí ní ṣe dandan ló ṣe yìí wọ́n tọ́nu tí ó èdè ti tàbí anábíwa muhammad sallallahu alaihi wasallam tó ṣe pé òun ni tó ń bẹnu al-qur'an àti tí anábíwa muhammad sallallahu alaihi wasallam tí ó sọ òun ni ó dólé lórí bákanáà ó tún bẹ nínú ìtòrin ilẹ̀ nínú kíra àwọn afẹ́sìn láti ọ̀dọ̀ Abu Huraira radiyallahu anhu lára àwọn èèyàn tó ṣe wípé wọ́n tún ń sọ wípé Israeliya òun ni tó gbà wá òun ni Abu Rira, radiyallahu anhu wọn ní fàábé iná òun náà kí tó sọ yẹn àwọn nǹkan ń sọ ni Abu radiyallahu anhu òun náà fi gẹ́gẹ́ bí al-imam al-bukhari rahimahullahu ta'ala ṣùgbọ́wánà ó ní káàna ahlul kitab àwọn ahlul kitab àwọn tọ́lọ̀wọ̀ bá fún wọn tó fún tíra before anabuwa muhammad sallallahu alaihi wasallam ó ní àwọn wọ̀nyí ni káàna yakra'una at-tawra wọ́n máa ń ka at bil-ibraniyya wọ́n kà pẹ̀lú èdè hebrew torí pé èdè tó fi sọ̀kalẹ̀ nìyẹn kánú yaqra'una at-tawra bil ibraniyya wọ́n kà pẹ̀lú hebrew ó ní thumma yufassirunaha bil arabiyyati li ahli al-islam wọ́n fẹ́ káwọn mùsùlùmí kan ní nípa àtàwọ́rá ni wọ́n wá ṣe kí ni wọ́n yẹn ní èdè lárúbáwá torí pàwọn yahudi wọ́n ń gbé ìgboro madina torí pé gbàtà nàbíwá muhammad sallallahu alayhi wa sallam tí ó dé madina ó bá àwọn yahudi ń bẹ tó ṣe kí wọ́n gbé pẹ̀lú àwọn lárúbáwá tí wọ́n gbé pẹ̀lú àwọn lárúbáwá so ìwé wọn tí wọ́n sọ kalẹ̀ fún wọn tí ọlọ́run ọba sọ pé yuharrifuna al-kalima ipe wọ́n ń yí ọ̀rọ̀ padà ìwé yìí ní Abu radallahu anhu ó ní wọ́n a máa wa yufassirunaha bil-arabiyya li ahli al-islam wọ́n ó máa tú wọ́n máa explain yẹ lédè lárúbá fáwọn mùsùlùmí tẹ́lifáwọn mùsùlùmí ní lárúbá lédè títí wọn àwọn yahudi ìtàn fi sọ tíra àwọn kalẹ̀ tẹ́lẹ̀ wọn bá fi sọ tíra àwọn kalẹ̀ ìbraniya ni hebrew ni ṣùgbọ́n torí pé wọ́n lọ káàkiri wọn padà dé àwọn ilẹ̀ lárúbáwá wọn padà dé madina tọ́tẹ́tù sí madina wọ́n ti wá mix papọ̀ mọ́ àwọn lárúbáwá madina ó ti pa àwọn náà ti gbọ́ lárúbáwá bí bàtà sọ ike kí ni yorùbá lọ sílẹ̀ haúsá àbí haúsá wá sílẹ̀ yorùbá tí yorùbá gbọ́ haúsá haúsá náà gbọ́ yorùbá àbí ibo ó wá sílẹ̀ yorùbá àbí yorùbá lọ sílẹ̀ Ìgbò wọ́n wá gbèdè ara wọn bẹ́ẹ̀ lélẹ́ iná ṣe ṣẹlẹ̀ so tíra àwọn èèyàn ni wọ́n kà á bìlà ibraniya pẹ̀lú ibru wà ìfọ́sirú na ha bìlà arabiya sí ahli islam wọ́n òjíṣẹ́ ọlọ́run wá sọ fún wa sọ báyìí pé láti tọ́ bí kú ẹ má bá ń tábà sọ fún yín gbọ́ o wà látúkọ́ sí wúhù ẹ̀dẹ̀ mọ́ sọ pé irọ́ ń pa ẹ má sọ pé irọ́ ń pa ẹ̀dẹ̀ mọ́ bá ń tábà sọ fún yín gbọ́ wa qulu amanna billahi wa ma unzil sọ ni pé agbọ́lọ́mọba gbọ́ àti tó bá sọ kalẹ̀ torí pé kí ni ó ṣeé ṣe kó ṣe wípé èyí tí wọ́n sọ fún yín ó ṣe ṣe pé pé nǹkan tó ṣẹlẹ̀ ń tòótọ́ ni tó ń tọ́ ọlọ́wọ́n bá tó sọ̀kalẹ̀ fún wọn ó dẹ̀ ṣe ṣe pé nǹkan tí wọ́n sọ fún yín nǹkan tí ò rí bẹ́ẹ̀ ni tó ṣe pé lára àwọn adáparọ́ títí wọn ni so ẹ lọ gba tí ó yẹ kẹ́ gbàgbọ́ àbí tí ó yẹ ni Bukhari nínú kitabu tafsir ó ń Bukhari kitabu tafsir Abu Hurairah nìyí lára ẹni tó dáná jù lọ́wọ́ wọn náà ni Abu Hurairah kama atakìtì òun ló sún eléyìí nípa àwọn alùpùpù bóò ni wọ́n ṣe wá gba hadithi wa ní pápá níbi yìí sán padà bọ̀ wá àwa ní ọ̀dọ̀ àwọn alùpùpù ló ti gbà eléyìí nígbà tó ṣe pé kí ni à ń àkíyèsí àwọn sàhábà àwọn tó dáa jù léyìn tọ́lọ́ ọba subhanahu wa ta'ala ròyìn dáadáa ṣùgbọ́n wà ń sọ wípé kí ni pẹ̀lú ìṣesí àwọn wọ̀nyí pé àwọn tó burú jù nìyẹn àwọn òkúrò èèyàn tán wá bẹ̀ ìsìlámù rí wọ́rà tàbá wo àwọn tírẹ̀sì wa nítàwọn ẹni yìí sọ fún wa ó ní nǹkan yìí wípé ẹ mọ́ gbà táwọn ẹni sọ ṣùgbọ́n èèyàn kan ní sí olóhùn ṣe comparative gbogbo tó bá ti rí nínú báíbùlù àti tó correct àti tí ó correct gbogbo ẹ̀ yóò máa yóò máa sọ jáde yóò lò ṣe comparative ta'ala àwọn náà gbà wá nínú so pé anábọ̀wà muhammad sallallahu alaihi wasallam orí umar rọ́bí allahu anhu tó ṣe pé o ń ka kọ́pì tó rà ń jọ kan just kọ́pì tó rà báwọn yàwó ṣe wà Madina anábọ̀wà lọ́wọ́ umar rọ́bí allahu anhu eléyìí nínú hadithi jabir nínú musnad imam ahmad ó ní anna ó wá bá ànábì wa muhammad sallallahu alaihi kìtàbí pẹ̀lú tíra kan tó ṣe pé kí ni asaba min ba'di al-kutub tí ó gbà láti ọ̀dọ̀ àwọn kan nínú àwọn tí a fún tíra so ànábì wa muhammad sallallahu alaihi wasallam ó wá ń sọ ìgbà tí umaru dé ọ̀dọ̀ rẹ̀ ànábì wa rí ànábì wa rí amutahawikuna fiha ṣé ẹtí fẹ́ mọ́ kó ìdààmú nípa eléyìí èrè ọmọ kọ̀kọ́ wọlẹ́ni náà sì bí ẹ̀jì mo fi ọba tó ní ẹ̀mí mi búra làpọ̀ jí tukùn bí a bẹ̀ ìlọ ànàkìyà information tẹ́ ní ìdì ní mo ti wá mo ti mú wá fún yín bẹ̀ ìlọ à ní nǹkan tó ṣe pé ó funfun gbò nàkìyà tó pure láti alùpùpù à ń ṣe ẹ má béèrè kankan lọ fàyòkùnrin rúkùn bí kọ́wọ́ ìpè tí wọ́n òdodo ni fàtùkàbìrù rí ní wà pé nírọ́ àwọn bí bá bílì àbí wọ́n ṣe pé kí ni wọ́n sọ nǹkan fún ilé pé nǹkan yóò lẹ́sẹ̀ lẹ́ fàtùsọ́ ti kò rí tẹ́yìn wà gbàgbọ́ wà lẹ́ni náà sí bíi ẹni mo fi ọba tó ní ẹ̀mí ìnibora láwọn anna musa kana hayyan tára bí musa máa ń bẹ láyé ni màá wà sí àwọn èlà yẹn tẹ̀lé àmì kò ní sí option kan fún ibi pé kó tẹ̀lé mi lọ eléyìí ní tánẹ́bù sọ̀lá àtàwọn Umar radiyallahu anhu gẹ́gẹ́ ṣe nílẹ̀ nínú hadith Jabir radiyallahu anhu ti al-imam Ahmad rahimahullahu ta'ala ti wọ́gbà wa bákan náà lára ẹni tó ṣe wípé wọ́n tún máa ń lé ọ̀rọ̀ mọ́ òun náà nìkan lára àwọn sábẹ́ anábọ̀ Muhammad sallallahu alaihi wa sallam tí a mọ̀ sí Abdullahi bin Amir bin al-As radiyallahu anhuma sábẹ́ òun náà gbọ́ alátọ́dọ̀ anábọ̀ Muhammad sallallahu alaihi wa sallam ipe anabiwa muhammad sallallahu alaihi wasallam ni balighu anni walau aya ẹ̀dì nígbà mẹ́sẹ̀jì tí mo mú wá walau aya kódà bó ṣe pé aya kan ni wọn ó fi ṣe àǹfààní fún àwọn èèyàn balighu anni walau aya kò bá ṣe aya kan ìwọ náà disseminate rẹ̀ ní wàhádìí fún ambani israel ọ̀rọ̀ táwọn ambani israel bá sọ fún yín ó tẹ́ ìsìn ẹlẹ́ ìgbà ẹlẹ́ ìgbà wàlá haraj kò sí iṣu àwọn àfà wọ́n ṣàlàyé ẹlẹ́ ìgbà yẹn láti gbígbà kẹgbà lọ́wọ́ kò ń ṣe pé nǹkan tí ẹ máa wá ṣe kìí tí ẹ ṣùgbọ́n ẹ mọ̀ pé kí ni wọ́n sọ̀rọ̀ bá ṣe máa mọ̀ pé kí ni àwọn èèyàn sọ̀rọ̀ nísìn ọ̀pọ̀lọpọ̀ history la máa nísìn là sọ ilẹ̀ yorùbá ó nítàn wọn ẹ̀ìtàn èkó ẹ̀ìtàn àwórì ẹ̀kìní kan version gbogbo oríṣiríṣi la máa sọ àwọn historians a ìtún wọn tiẹ̀ ló ṣe kíni ló pọ̀ jù àmọ́ iye ìtàn oríṣiríṣi táwọn àjọ máa sọ wọ́n máa ń jà sílẹ̀ ẹni tá a sọ wípé tọ́mọ́ ń pè ní father of history òun náà ni Herodotus tó exist ní nǹkan bí 5th century BC ní nǹkan fifth century BC the 500 years before àsìkò déètì tá à ń that is uh, uh, more than uh, uh, kí la fẹ́ two thousand uh, five hundred something years Say, ẹni yìí ni Herodotus ọmọlóhùn father of history àwọn ìtàn tó lòun tẹ́ bá wò tẹ́ bá kọ̀m̀pìẹ̀ mọ́ ìtàn alìmọ́mù tọ́bàrí ẹ̀rì difference ń bẹ alìmọ́mù tọ́bàrí ìtàn tó bá kọ yóò kọ́ pẹ̀lú ṣéèlì ni tó ṣe pẹ́yìn gan lè sọ ike òkè ṣéèlì yìí wíkì eléyìí tó authentic látara kí ni biographies àwọn èèyàn tí wọ́n gba kíní lọ́wọ́ wọn nìyí ẹ lè verify ẹ̀ tó ṣe pé ó ti ní ìtàn wọn bẹ́ẹ̀ náà dẹ̀ làdí ìfìṣe rí ẹ̀kàn ní rí kọ́lá rọ̀sùsọ̀lá àfẹ́lá kí ni sọ́ọ̀sì ẹ̀ Bukhari ló wà tẹbádọ́dọ̀ Bukhari lápẹjú erísìn ẹ̀bà ń bẹ́ irú eléyìí ta kà nísìn alimamu Bukhari mu wá haddathana abu hatim ad-dahhak bin makhlad qala akhbarana al-awza'i قال حدثنا حسان بن عطية عن عبد الله بن عمرو كتب له صحابي أوتي وان بالوره أبو كبشة بالوره عبد الله بن عمرو

kò ń ṣe pé nǹkan tí ẹ lè verify kò tí ṣe bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn historians wọn lónìí ẹ lè rí pé ṣe ni àwọn nǹkan tẹ́ kọ́ ni bẹ́ẹ̀ mú kíní kan Samuel Johnson àbí kíní kan tẹ́ fi gbọ́ ìtàn Yorùbá ní iṣẹ́ rí ṣe nìkan bẹ́ẹ̀ ni àwọn nǹkan yóò kọ́kọ́ gbogbo ẹ̀jọ́ náà ni ṣùgbọ́n wọn bá ń sọ ìtorí pé àtìsí orí wọn ti dàrú nìyí wọn máa ń yìí láti máa tako nǹkan tó ní ṣe nìyí tẹ́lẹ̀ verify authenticity rẹ̀ láì rí ìlànà àwọn èèyàn tó ṣe wípé wọ́n bẹ́ ń fìdí yẹn wọ́n kàn máa fi ọpọlọ wọn gbá dànù ṣùgbọ́n nǹkan tí ò ní ṣe ìwó dẹ̀ gbà wọ́n gbé ní bẹ́ẹ̀ náà ó plan àti nǹkan ni ó gbà wọn ní takò yìí ṣùgbọ́n ìtò ní ṣe àwọn takò so ló fi jẹ́ pé Abdullahi bin Amr bin al-As radiyallahu anhu

náà kíta bí sọ nǹkan kan lápẹjú èsìn ó fi ti sọ́dọ̀ ànábì kò fi ti sọ́dọ̀ alùkìtàbí ọ̀dọ̀ ànábì ló fi sí ló fi ti sí èmi wá bọ́ta ń sin mo ní kíní ìsọ̀ ìlíyà ni àti kí n tó gbà lọ́dọ̀ àwọn alùkìtàbí àà tàbí ló ń gba nǹkan látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam èmi ló gba láti ọ̀dọ̀ alùkìtàbí àkọ́kọ́ ni wípé mo kọ́kọ́ sọ pé sàbí yẹn parọ́ ni àkọ́kọ́ ni ẹ̀kejì ó ní pé sàábẹ̀ yìí náà láàrin tó sọ pé ń tí púpà ní sọ láàbù sọ pé tó bá fi lè mọ́mọ́ parọ́ mọ́ mi falẹ̀ àtàbáwà màkàádà òmìnira náà so kó o láṣẹ máa gbá nǹkan táwọn sàábẹ̀ sọ́dà nǹkan fi sọ́dọ̀ ànábì èyí tí wọ́n fi sọ́dọ̀ ànábì tó ṣe páwọn náà sọ sọ wípé ọ̀dọ̀ àwọn ahlul ni wọ́n ti gbọ́ àwọn táwọn sọ náà sọ pé kí ni ìpè ẹmọ béèrè nǹkan lọ́wọ́ àwọn alùkìtà so nínú hadith ni alamsọ̀lá àtàlá ní hadithu ambani israel fa ìnàláwù àjì ìtàwọn alùkìtà gbá sọ fún yí ẹgbà kẹwòwò ni wọ́n ní àwọn nǹkan ìmọ̀lọ́wọ́ torí pé àwọn ìṣẹ̀lẹ̀ oríṣiríṣi ṣẹlẹ̀ sí wọn ní àwọn èèyàn tó ṣe tán máa anábọ̀wá muhammad sallallahu alaihi wasallam alukur'ani àwọn kata alukur'ani sọ ó tó ní múra kó fa nàbí sallallahu alaihi wasallam ṣùgbọ́n àwọn alukitaabi ní kan rí iṣẹ́ ìyanu iṣẹ́ ìyanu kan hẹ́ ìgbà ẹni wó tó gbà wọ́n lè sọ pé kí ni mú kìíní kan jáde nínú kìíní kan fún wa mú kìíní kan jáde fún wa ẹ̀bá àbẹ̀lọ́n kó sọ kó sọ kìíní kan kalẹ̀ láti sán mọ́ alukurani kó ọ̀pọ̀lọpọ̀ àwọn kan ìwá táwọn alukitaabi tó ṣe fún wọn bẹ́ẹ̀ lọ wọ́n bí ní ibù nínú míránù gan sanúbọ̀ ọlọ́pẹ́ ní àwọn kẹtẹ́wà sọ fún ihe ẹgbà kẹwò owó fa ìnàlọ́ mọ̀hájì ṣùgbọ́n wọ́n sọ àwọn tí wọ́n sọ tí wọ́n takò àwọn nǹkan ní tí wọ́n ní sọ̀ẹ̀líyà ní sọ̀ẹ̀líyà ní tẹ́ bá wò wọ́n dáadáa wọ́n gba àwọn iṣẹ́ ìyanu tó fi ń sọ́rọ̀ bàbá wọn nìkan ní kéèyàn kan nú wọn ní ẹ lọ jòkó sí ojú tréènì tréènì ẹ wá dúró kò lè lọ mọ́ tréènì tó ń lọ tẹ́lẹ̀ tó ń sáré ìkanú àwọn ṣéwù wọn bàwọn bàbá wọn ó bá lọ jòkó lójú tírẹ́nì ní tírẹ́nì bá dúó kò bá lè lọ mọ́ àtírẹ́nì ò lọ́wọ́ ní àṣéwù lágbáyé wọn bẹ̀ ṣé ìyẹn bá ìdí tiẹ̀ mú ó lè gbà yóò torí pé kí ni tó wù ẹni ṣùgbọ́n bẹ́ẹ̀ pé fàábé kan ló sọ orú nǹkan bẹ́ẹ̀ ipá náà bí sọ fáwọn àánì kò bá làákà ìdí ìkanú wọn wọn ò ní kí ni ẹ̀ṣẹ́wù kan bàtán lọ ikú wa tánu mọ́tò wà nìkan rọ̀bì sí yóò gbà yìí torí kó wá látọ̀rọ̀ àwọn bàbá wọn ẹ̀mí yóò tako làákàyè ṣùgbọ́n yìí tó tako làákàyè tó bá wá pẹ̀lú authentic shade so lára wọn tó ń ṣe wọn bẹ̀rẹ̀ dán tẹ́lẹ̀ àwọn ṣe kí ni àwọn ń tako ẹ̀ so irú àwọn ìwọ̀n yìí nìyí tí ó bá kí ṣe torí àwọn míì tí ó gbà tàn jẹ wọn jẹ ní bẹ́ẹ̀ fún létí rárá torí pé ìmọ̀ kò sí fún wọn nìyí àwọn nǹkan táwọn ń ṣe yìí náà àwọn nǹkan tí ó ń ṣe nǹkan tuntun ó kàn yẹ pé títí wọ́n tún wọ́ọ̀sì sí kò ń ṣe àwọn nìkan yíba rí ó bó ṣe wà káàkiri àgbáyé ìsìláàmù nìyẹn ẹlòmínà western mentality ti kó bá ó ti lálà sí ìgbésí ayé ẹ̀yìn tọ́má sọ wípé nísì ìgbẹ́ni ká mọ̀ jẹ lamẹ́ríkà òun ló bá wọn ṣe kíní yóò bá wọn promote ẹ̀ ó bí pé kíní ibi tó jó dodo nìyẹn ṣùgbọ́n báyìí kó wá ní kọ́lá Rasulullahi sallallahu alaihi wa sallam yóò tako kò bá ní gbogbo ṣé ìyẹn ní kò ní gbà so lẹ́yìn òfin ṣe nǹkan tuntun ní wọ́n pe àwọn èèyàn kan lápẹjúwe wọ́n èèyàn kan ní bishop marisi ẹni yìí ni Mu'tazili ni lára àwọn ọ̀gá wọn múríjì tún ni ní àsìkò àwọn Imam Ahmad before wọn before ní àsìkò àwọn bí Imam Shafi'i ilé ìtàṣọ nísìn ó ti lé ní 1200 years sẹ́yìn àwọn wọ̀nyí mix papọ̀ máwọn philosophers débi wípé wọ́n ti ní position kí ni position yẹn òun náà ni wípé èyí tí ó bá ní ṣe pẹ̀lú kọ̀kọ̀ kọ̀kọ̀ ìmọ̀kọ̀kọ̀ bí a nípa ọlọ́run ni nípa alkiyama ni nípa àwọn màláíkà ni tí ó ṣe nǹkan táwọn fojú rí báyìí nìyí àwọn ò ní gba text àti tó bá bá làákà ìlú làákà ìta ni làákà ìlú àgbàlagbà àbí tọmọ kékeré làákà ìwé àbí làákà ẹni tọpọlọ ẹ pé làákà ìwé là ń sọ làákà ìwé obìnrin àbí tọkùnrin sàn á ní rárá àti tó bá bá làákà ìlú eléyìí wá mú wọn fi gbọ́ ọ̀pọ̀lọpọ̀ nǹkan dànù ní àwọn nǹkan tó nílẹ̀ nínú hadith àbínú al-Qur'an al-Imam Ibn Qayyim rahimahullahu ta'ala nínú as-Sawa'iq al-Mursala wọ́n sọ̀rọ̀ nípa bishul marisi ó ń sọ fáwọn tí òun ṣì lọ́nà ẹ̀mí ó ní idha haddathukum bil-Qur'an wọ́n bá fọ́ ayé al-Qur'an tó ṣe pé láàká ìní tí ó bá gbáyìí ó ní fàzálì tó ń bẹ wọ́n pé ti kùránì clear kùránì clear ṣùgbọ́n fàgánì túbọ̀ lè ta àwé ẹni wọ́n ṣe mistake pẹ̀lú nǹkan tó gbọ́ ibẹ̀ ẹ̀yẹ bá wọn tú síbi tí ó bá làákà yìí wá ẹ pé nǹkan tó clear òun lè lé lápẹ̀jú lóṣù ọlọ́run ọba ọba tí gbọ́rọ̀ ni ọba tí rí na ni ọba tí sọ̀rọ̀ ni wọ́n á ní ọlọ́run kò ń gbọ́rọ̀ kò ń rí na kò ń sọ̀rọ̀ kí ló dé wọ́n ní torí pé ọ̀rọ̀ sísọ nǹkan tí ó ṣẹ̀ṣẹ̀ ń ṣẹlẹ̀ ni ní tí mo ṣe ń sọ̀rọ̀ ní sí nǹkan ẹ̀ ṣẹ̀ṣẹ̀ ń ṣẹlẹ̀ ni tọ́lọ́wọ́ lọ́rọ̀ ọba náà ń sọ̀rọ̀ ni ó túmọ̀ sí pé àwọn ìṣẹ̀lẹ̀ ayé ń ṣẹlẹ̀ sọ́lọ́n kò rẹ̀ kí ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ sọ́lọ́n torí pé ọlọ́run ọba ṣíwájú ìṣẹ̀lẹ̀ tọ́lọ́wọ́ ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ń sọ yẹ kí ìṣẹ̀lẹ̀ máa ṣẹlẹ̀ torí náà

sotori pé ni wọ́n ń sá fún wípé àwọn òfẹ́ fi ìṣẹ̀lẹ̀ ìròyìn ọlọ́ọ̀bá na question ni pé anábì ò ṣe ṣàlàyé lẹ́yìn sọ̀lá fọ́nfọ́n tàbí pé ẹ má gbọ́ ipọ́ lọ́wọ́ bá ń gbọ́rọ̀ o ẹ má gbọ́ ipọ́ lọ́wọ́ bá ń sọ̀rọ̀ o kò ń ṣe ipọ́ lọ́wọ́ bá nígbà táwọn ẹbí ò ti sọ yẹn yìí ó túmọ̀ sí pé èyí tí ó kílẹ̀ yẹn náà ni tán àwọn kan bá tún dé ní wọn ní ẹ ọlọ́wọ́ bá ń gbọ́rọ̀ òun rí náà torí kó bá làákà ìmú kó mọ gbọ́rọ̀ ó bá làákà ìmú kó mọ rí náà ó bá làákà ìmú kó mọ sọ̀rọ̀ ṣùgbọ́n ó bá ìmú kó lágbára ó bá làákà ìmú kó mọ exist ẹ ọfi di méje rinlẹ̀ ìyókù ńkọ́ ọlọ́wọ́ yóò bá làákà ìmú a ní láti yí àwọn yẹn tó bá ṣe ó túnmọ̀ sí pé ẹni àmì ní sórí ìdáhàdà fúnkún bilkùrán tán bá bá yín sọ̀rọ̀ ọmọ yà alkùrán nìkan wá ètò ọlọ́wọ́ bá ń sọ báyìí lọ́wọ́ bá ṣe lóṣèrí mistake ni mr awiri pẹ̀lú pé kẹ́yìn ti ta awiri ẹni wà ìdá hábẹ̀ fúnkún bí hadith tó wá ṣe pàdé ìsìn lórí information tí wọ́n mú ẹ̀tọ́ lánàá bí sọ ó ní fàgárì tó bí tẹ́gbìl ẹ̀sọ̀ pé irọ́ ni náà wọ́n bá ń sọ yìí bí ṣùgbọ́n sí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn tán wá ṣùgbọ́n tó bá ní ló bá ní ṣe pẹ̀lú ìdájọ́ ẹ̀sìn ẹ kírun bẹ́ẹ̀ máa ṣe kírun ló máa ṣe gbàwẹ̀ ní àwọn náà bá ní dá sí dáadáa tí wọ́n kàn ṣùgbọ́n tó bá ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ kọ̀kọ̀ ibi tí wọ́n ti ní pọ́blẹ́mù yẹn so eléyìí náà wọ́n ń bá lọ náà ń bá lọ títí tí àwọn èèyàn bí alfakuru tó fi dé tí tó náà dé ipa tẹ̀bíṣùn màrí sí náà tọ́ lára àwọn ètò kọ́kọ́ àtàkì Abu Huraira lára àwọn tí ó kọ́kọ́ àtàkì ẹ̀ gan òun ni al-Fakhru so ó kọ tírà kan tó fi ṣa gbogbo orú àwọn nǹkan tó ní í ṣe pẹ̀lú kọ̀kọ̀ àti bẹ́ẹ̀ lọ tí wọ́n bá ti bá làákà ìmú lọ́dọ̀ tuntun wọn so tó pè ní àtàkì taqdis al-Imam Ibn Taymiyyah rahimahullahu ta'ala wọ́n kọ tírà tó bayanu tẹ̀lifí jahiliya láti lè fi ṣe rọ́dù fún tíra ní ẹ̀kọ́ so nítawọn eléyìí ṣe kò ń ṣe nǹkan bí ẹ̀ṣẹ̀ bẹ̀rù ti wà ńlẹ̀ ti pẹ́ the only thing tí tí wọ́n kàn fi ṣe kí ni tó tún fi wọ́ọ̀sì ni pé àwọn atúnwá fẹ́ lójú ó tún bá tún débi ọ̀rọ̀ fíkìú náà nítawọn yìí mọ́ ń gbà tí òun ti ṣe pẹ̀lú ọ̀rọ̀ kọ̀kọ̀ àwọn eléyìí tún dojú wọ̀ ipa eléyìí ọ̀rọ̀ nígbà sọ àwọn aráwọ̀ èèyàn kéèyàn tó kọjá kiri káàkiri àgbáyé ẹ̀tẹ́ yóò di fẹ́ dárúkọ ẹlòmí nù wọn gan ṣùgbọ́n eléyìí tó ń ṣe ẹ̀dẹ̀ẹ̀dẹ̀ bíbá yìí ó ń kọ́ṣì àwọn èèyàn kan ní àwọn nǹkan tó ń ká nìyẹn pẹ̀lú àwọn fáwọn mímọ̀ pé tó ń ká nì so eléyìí tabawo dáadáa àhádi pé Islam gangan fún rẹ̀ na fẹ́ destroy oníkalára àwọn afá àṣáájú Abu Zur'a ar-Razi rahimahullahu ta'ala gẹ́gẹ́ bí al-Imam al-Khatib al oni idara aita ahadan yantakisu tẹbárẹ èèyàn kan tó ṣe wípé yantakisu ahadan min asabi rasul sallallahu alaihi wasallam tó ń bẹnu àtẹlù ìkanú àwọn sàbí anabuwa muhammad sallallahu alaihi wasallam oni fa'alam annahu zindik oni lè wọn pẹ́kì ní zindiku ni tánà pé zindik oni munafiki oni wa zalika anna rasula haqqun ó ní tí mo fi sọ pé kó o mọ̀ pé zindikù ni òun ni pé òjíṣẹ́ muhammad sallallahu alaihi wasallam hakùn òdodo ni òjíṣẹ́ ọlọ́run ọba ni bákan náà wal qur'an hakùn alqur'an tí òjíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wasallam tó mú ń sọ wípé alqur'an tá a sọ pé sunna ta ló mú wá fún wa ẹni tó lóun gba kùránì gbọ́gbọ̀ tó wọ́n gba àdìsí gbọ́ àbádìsí tó bá bá làákà ìmúlò wọn àgbàgbọ́ ta ló mú kùránì wa ta ló mú àdìsí wa ṣé kùránì jábọ́ láti fún náà ṣèbídì sí fàábà tó ń sọ wípé kí ni mùnáfìkì ó ń bẹ nínú wọn àbí kí ní kan ó rẹ̀ wé fíṣì àwọn tó jẹ́ mùnáfìkì wọn kó fíṣì ẹ̀ jáde àmì pé mùnáfìkì ń bẹ láyà ní sọ̀rọ̀ láàzọ́lá táwọn náà pẹ̀lú àwọn mùsùlùmí bọ̀tà àwọn sàábé láàrí kankan tó ṣe tó pè wọ́n ní mùnáfìkì máa tó jẹ́ mùnáfìkì mú ọjáde pẹ̀lú evidence inú alkùránì ó pa àwọn èèyàn mùnáfìkì pẹ̀lú pé kí ni ó takò ọpọlọ títí ẹ ó wà sọ kí ni mùnáfìkì lágbájá ni torí pé nǹkan tán sọ nǹkan tí ò bá fẹ́ inú rẹ̀ mú so àtà yìí sọ wọ́n ní alkùránì àti sunna wà iná máa àdá ilẹ̀ iná alkùránì wà sunna àti àbúrò sórí láìsọ̀lá àfàlà àwọn tán mú wá náà so ó ní àwọn wọ̀nyí nìyí وإنما يريدون إبطال القرآن والسنة القرآن àti súnnà gẹ́gẹ́ ni wọ́n fẹ́ bàjẹ́ ni wọ́n fi ń takò àwọn sàhábà wọ́n fẹ́ bẹ̀rẹ̀ sí jẹ́ ní òun náà fi ń takò àwọn sàhábà ìgbàtẹ́ bá ti lálàtẹ́ àbúrẹ́rà tẹ́ lálàtẹ́ Abdullahi bin Umaru ẹ lálàtẹ́ Abdullahi bin Amir ẹ lálàtẹ́ Umaru ẹ lálàtẹ́ kí ló máa kù ṣé wọ́n tán mú kùránì wá náà nìyẹn so àti pave way láti criticize al-Qur'an náà wọn ló jẹ́ pé a rí mú wọn nísìnyí ní tí bíṣù mọ̀rí sí tó sọ wípé ẹ ṣe tàwílù ẹ̀ yẹn ni tó ṣe pé nǹkan tán lò yẹn ń wù nípa al lálẹ́ àná mo sọ ìkànnù wọn ni ó ní lè zakari misu abdul hussein tọ́lọ́wọ́ bá sọ yẹ pé a kí obìnrin máa mú ìdajì ogún tọkùnrin

bẹ́ẹ̀ ni ayé alkùránì ló takò yẹ ṣètàn lè fẹ́ pé àdíṣẹ́ àdíṣẹ́ àṣì díẹ̀díẹ̀ oúnjẹ oúnjẹ ní ẹṣin wà takò kùránì gbogbo fún rẹ̀ ìkanu wọn láìpẹ́ ìgbà tán sọ̀rọ̀ ń payá jújù àmà jújù tọ́lọ́ bá dárúkọ inú alkùránì kẹrin ó ní ìgbà táwọn tàyẹ̀ wá wo wọn rí bí wọ́n ti wo gbogbo ẹbí wọn rí bí táwọn yájújù àmájújù wà so kí ló ṣe yóò tukí ní ẹ sí nǹkan mi so torí pé àìyí tó ti rìn lẹ́yẹ ó tù sí nǹkan mi yóò tù sí nǹkan mi so wọ́n ṣe máa ṣe nìyẹn kí wọ́n mọ̀ gbá in tí ó jẹ́ nǹkan tí alkùránì sọ wọ́n mọ̀ wọ́n lè sọ pé irọ́ ni tí wọ́n á ṣe tún wọ́n á ṣe tàwí tí ó fi bá làákà ìwọ̀n so ní ti ọ̀pọ̀lọpọ̀ àwọn sàábé tẹ́ ń lẹ̀ mọ́ ìsìràìlìyàtì tó ń gba ìsìràìlìyàtì wá yìí ìsìràìlì àwọn gan ni wọ́n ń takò ká má gba ìsìràìlìyàtì wá ìdúbà ìsọ̀kọ́ lè gbá ní òun fún ẹsọ wípé anamsọ́lá fún pé mọ̀ ń kázaba aláyà mùtà àmìlà fẹ̀lẹ̀tà bá wà mọ̀ká wá sọ fún gba ìsìràìlìyàtì wá òun lè yóò gbà lẹ́wàá náà ń ṣe comparative yìí bẹ́ẹ̀ ni kò sí mẹ́sìn lẹ̀ so ọ̀rọ̀ yìí ni ọ̀rọ̀ tó kílẹ̀ lọ̀rọ̀ àwọn tá à ń sọ̀rọ̀ yìí tó ṣe tó ordinarily kò ní the refutation tí ó bá ti sọ àwọn tí ó gbà kan jẹ pẹ̀lú wọn ó ní gbọ́dọ̀ sọ àwọn nǹkan báyìí ẹ̀ ìfẹ̀ ìlíyà mélòó ni àwọn àbí tábìlì rà gbà lọ́dọ̀ àwọn ọ̀dọ̀ àwọn Yahudi mélòó làdísì tí abdullahi bin amir bin asi tó gbà lọ́dọ̀ àwọn yahudi mélòó làdísì tí abdullahi bin umar gbà wá lọ́dọ̀ àwọn yahudi tó ṣe pé nǹkan tán sọ tí ò bá bá láàká ìwà mú tó fi wá di israeli yáti tó ló jẹ pé ọ̀rọ̀ wípé ànábì isa alayhi salatu wasalam ó ń bọ̀ wá ọ̀rọ̀ tó ṣe wípé ó rí ilẹ̀ ní tí ó sì yẹ méjì ń bẹ́ẹ̀ sanabuwa muhammad sallallahu alayhi wa sallam èyí ó sọ fún wa òun ni pé anabi isa alayhi salatu wa salam ó ń bọ̀ wá ní ìparí ayé yìí so káwá gbádà nǹkan ní ìsẹ̀lìyà àti àwọn nǹkan báyìí eléyìí ó jẹ́ nǹkan a tí ò lè lọ so gẹ́gẹ́ bí anabi wa muhammad sallallahu alayhi wa sallam bíi oṣù fi kọ́ wa tó dẹ̀ rinlẹ̀ so lára àwọn tó gba hadith ni wọ́n lábú òrera àbúyá náà ló sọ pé kí ni láti sọ́bìkú alàlùkítàbí wà láti sọ́bìbóhu òun ló hadith yẹn wá so bóòlù nǹkan tí ó sọ yìí pé òun gbá náà bí sọ ànábì gbogbo bá náà bí sọ àwa ní sàìdíyà ni ó túmọ̀ sí pé kí ni ó parọ́ máa náà nìyẹn bẹ́ẹ̀ ni gbọ̀n wọn sàábẹ́ ni wọ́n gbà wá man qala alayya ma lam aqul fala tabawa maq'adahu minan nar gbogbo wọn ni wọ́n gba nǹkan ìwá ni tí wọ́n ń sọ so bóòlù kó sì dàrú mọ́ wa lójú dé lẹ́bùn pé àwa ní irọ́ pamọ́ àfi ká sọ pé kí ni ìtaba sọ fún wa ní ìkàtà ti sọ́dọ̀ ànámsọ̀ láàrín àní ìsraẹ̀líà èyí tí wọ́n fi ti sọ́dọ̀ ànámsọ̀ láàrín èyí tá a fi sọ yí pé bóyá ọ̀dọ̀ ànábì gan náà ti gbà wá a ní ọ̀dọ̀ àwọn alìkìtàbì ni wọ́n ti gbà wá so eléyìí nǹkan tí ó clẹ̀dì ṣáàlá àtúnmà tẹ̀síwájú lórí àlàyé usulu sunna títí alimam ahmad rahimahullahu ta'ala èyí tí abarawa sọ abẹ́láwà subhanahu wa ta'ala kí ó fún wa ní àgbọ́yé rẹ̀ kó fi ẹsẹ̀ wá ilẹ̀ sí ojú ọ̀rọ̀ rẹ̀ àwọn ìrújú tí àwọn èèyàn kó wá láti lè fi gúnrí àwọn èèyàn kúrò níbi ojú ọ̀nà tó tọ́ ojú ọ̀nà àwọn ẹni ṣíwájú wa ojú ọ̀nà nabuwa muhammad sallallahu alaihi wasallam